الله الرحمن الرحيم يقول المصنف رحمه الله وعن أبي درداء رضي الله عنه مرفوعا ما أحل الله في كتابه فهو حلال وما حرم فهو حرام وما سكت عنه فهو عافية فاقبلوا من الله عافيته فإن الله لم يكن لينسى شيئا ثم تلا وما كان ربك نسيا رواه البزار وابن أبي حاتم الطبراني وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ضرب الله مثلا صراطا مستقيما وعلى جنبتي الصراط السوران فيهما أبواب مفتحة وعلى الأبواب ستور مرخاة وعند رأس الصراط داع يقول استقيموا على الصراط ولا تعوجوا وفوق ذلك داع يدعو كلما هم عبد أن يفتح شيئا من تلك الأبواب قال ويحك لا تفتح فإنك إن تفتح تلج ثم فسره فأخبر أن الصراط هو الإسلام وأن الأبواب المفتحة محارم الله وأن الستور المرخاء حدود الله وعن الداعي على رأس الصراط هو القرآن وأن الداعي من فوقه هو واعظ الله في قلب كل مؤمن رواه رازين ورواه أحمد والترمذي عن النواس بن السمعان بنحوي عن عائشة رضي الله عنها قالت تلا رسول الله صلى الله عليه وسلم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب فقرأ إلى قوله وما يذكر إلا أولو الألباب قالت قال فإذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم متفق عليه وعن عبد الله بن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه السبل على كل سبيل منها شيطان يدعو إليه فقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون رواه أحمد والدارمي والنسائي وعن أبي هريرة رضي الله عنه قال كان الناس من أصحاب النبي صلى الله عليه وسلم يكتبون من التوراة فذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال إن أحمق الحمق وأضل الضلال قوم رغبوا عما جاه به نبيهم إليهم إلى نبي غير نبيهم وإلى أمة غير أمتهم ثم أنزل الله أولم يكفيهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم لرحمة وذكرى لقوم يؤمنون رواه الإسماعيلي في معجمه وابن مردوة مردوية وعن عبد الله بن ثابت بن الحارث الأنصاري رضي الله عنه قال دخل عمر رضي الله عنه على نبي صلى الله عليه وسلم بكتاب فيه موادع من التوراة فقال هذه أصبتها مع رجل من أهل الكتاب أعرضها عليك فتغير وجه رسول الله صلى الله عليه وسلم تغيرا شديدا لم أرى مثله قط فقال عبد عبد الله بن الحارث لعمر رضي الله عنهما أما ترى وجه رسول الله صلى الله عليه وسلم فقال عمر رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا فسري عن رسول الله صلى الله عليه وسلم وقال لو نزل موسى فاتبعتموه وتركتموني لللتم أنا حظكم من النبيين وأنتم حظي من الأمم رواه عبد الرزاق وابن السعد والحاكم في القنع الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من فضل سبحانه وتعالى على باتي سوال صعب بلو جوكو ودادا ní ìjọ mẹ́jọ mẹ́jọ báyìí. Àbíọ́lọ́mà subhanahu wa ta'ala kó jẹ́ kí a ní àṣepẹ́ dáadáa. Kọ́nà kó dẹ̀gbà ní ìjọsìn fún wa. Àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ ń bẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kó ṣe wá ní àǹfààní kọ́lọ́wọ́ jẹ́ kó wúlò fún wa ní ayé ń bí àti ní àlùkìyàmù tí ó bá ti sọ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti kọjá ipò nínú nǹkan téèyàn máa ń fi àsìkò yẹn ṣe láyé téèyàn kábàámọ̀ téèyàn dẹ̀ máa ń dáhùn dájú pé rẹ̀ iná rẹ̀ ọlọ́run wa Allah azza wa jalla ìdíra látọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo yẹn lórọ̀ lọ́rùn kó jókòó 30 minutes tẹ́tí ń kàtírà tẹ́tí ń sọ̀rọ̀ lọ arómọ̀ ní ní tó lè wà níbi tẹ́tí ń gbọ́ orin tẹ́tí ń dáwẹ̀ kẹ́ tẹ́tí ń ṣàwàdà ẹlòmíì bó ṣe wà lóde sọ̀rọ̀ bọ́ọ̀lù àbọ̀rọ̀ òṣèlú fún two hours kò ní sú bọ́ọ̀lù ẹjẹ́ ká sọ̀rọ̀ ẹjẹ́ ká sọ̀rọ̀ lọ́n so nígbà orí ló jẹ́ fún ẹ̀ńdọ́lọ́ máa kẹ́ pẹ̀lú pé ó lè ń jórú ìjókòó bá àwọn àbí ọlọ́mọ subhanahu wa kó jẹ́ ká láti pẹ́ kó dẹ̀ gbá ní ìbádà fún wa kó má sí ní hujja lé wa lórí kó sí ní hujja fún wa bí rahmatu wa wa rahmu rahimin ibi tí agbá ọ̀rọ̀ dé nínú sílá usulul iman ó náà ni awsaful qur'an wal wasiyya li kitabillah azza wa jalla àwọn ìròyìn tó ń bẹ fún al àti àsọ́lẹ̀ wípé ká dúnrímọ̀ Qur'an dáadáa ká ìsọ̀rọ̀ yìí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá nípa níbi sọlá àfáàfà pé sàtàkùn fìtìnà fìtìnà ò ṣe kí ni yóò kórè ilé ayé ṣùgbọ́n nǹkan tí ó là wà níbi yẹn wà ti ṣubha méjèèjì náà ni ti sọ méjèèjì náà ni yóò máa túmọ̀ sí lòdòyìn bí ayé kan kẹsìn kó fẹ́ dàrú ṣubha so ó máa ń wá láti ibi obìnrin owó ìfẹ́ lu ayé rọrùn fìtínà àmọ́ gbàbẹ̀ wọlé fún yẹn bẹ́ẹ̀ ni fìtínà àmọ́ gbà bí ìrújú wá ẹdún náà kíkẹ́ là ń ṣe lóòótọ́ kan sọ́lọ́ lè wà lóòótọ́ ni tó ń bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ ṣubú ọmọdé pọ̀tù ah, kí ni àǹfààní rúgbọ̀tà fílẹ̀ gan ṣé ìyùngẹ̀rẹ̀ lọ́nà kan lọ́nà so ṣubú àtọ́bá ti ń dé báyẹn kò sí tí ò lè gbé yẹn lọ so fìtínà méjèèjì náà ni wà ní sọ pé yóò ṣẹlẹ̀ sọ́lọ́ àlùsọ̀lọ́ bọ̀nkà tí ó láàyè ńlẹ̀ náà ni àtàmọ́sùn rírádà ìkẹta àbúlá àgbọ̀jọ hadith abu darda ilé ti dáhùn sùn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú ọ̀lẹ́ àná abi darda marfu'an radiyallahu anhu abu darda radiyallahu ta'ala anhu warda sahabiyyun jalil nínú àwọn tí ó mú ànábì ní olólùfẹ́ ní abu darda wa sọ̀gbẹ́ ànábì sọ pé law kuntu muttakhidha khalilan lattakhadhtu abubakrin khalilan walakin Allah ittakhadhani khalilan sàlọ́sà sọ pé tó yẹ kó mo fẹ́ mú ọ̀rẹ́ ayò aláàyò nínú àwọn ẹ̀dá àwọn ẹ̀dá ni abákì ní ìbámu ní kọ̀líìlù kọ̀líìlù ní ẹni tó tẹ́ sínú èèyàn kọ̀líìlù ẹ tó ni ẹ tó tẹ́ sínú èèyàn nípa àfẹ́ kọ̀líìlù ni àbí tí bá fẹ́ mú ẹnìkan ní ayò báyẹn ni bá mú àbúbákiri rọrùn ọlọ́run bá ti mú mi ní kọ̀líìlù pọ̀tẹ́ bá wá gbọ́ àdìs بثلاث بأن أوتر قبل أن أنام bákẹ̀rẹ̀ kí mẹ́ àwọn sàṣọ́lẹ̀ fún mi kọ̀ nílùú mi ọ̀rẹ́ àyò mi ẹni tó tẹ́ sínú mi tẹ́ ànẹ́bì tó láàrin rárá òun ló mú ànẹ́bì ní kọ̀lìlù tó yé ànẹ́bì sọ pé bá ló fẹ́ mọ́ ẹnìkan ní kọ̀lìlù ni ó bá mú ta ní abákì ìbọ̀ tó bá ti mú ní kọ̀lìlù so òkun òtún lè mú bọ̀ tẹ́lómìn lè mú ànẹ́bì ní kọ̀lìlù sọ́rọ̀ yẹ́ yé sá

so المهم أن أبا درداء رضي الله تعالى رضاه صحابي مبارك صحابي جليل إنه وصعبه تقطع كنا أبو درداء إنه ما تطوع على العسية نيكي وأتوى عسياوه لنجني حديث أم الدرداء so ó ní àrẹ́bí sára nínú àwọn àdíjì tó ń gbọ́lẹ́nu rẹ̀ ó ní ma ahallallahu fi kitabihi fawa halal ṣẹ́rí hadithu yìí hadithu tí ó jẹ́ pé nínú ìtumọ̀ ẹni tó ń lò ó kéré ó dẹ̀ fi ewu tó pọ̀ sọ́dọ̀ àtàjẹ́ mùsùlùmí alẹ́bìnrin máa hàlọ́lọ́ fi kéta àbí fọwọ́ halal ìtọ́lọ́ bá pè ní aláàjì nínú tíra rẹ̀ oní ọ̀nà halal wà máa hàrọ̀ máa fọwọ́ haram ìtọ́lọ́ bá ṣe ní èèwọ̀ oní ọ̀nà kí ni jẹba oní ọ̀nà èèwọ̀ ẹ̀rọ àwọn tàjẹ́ olùsùn náà bọ̀rọ̀ wà very careful ẹlẹ́bí gbogbo nǹkan ní àrámù lọ́dọ̀ rẹ̀ tí wá sí fọ̀dájọ́ rẹ̀ àrámù náà ni tí ẹ̀rí wa gbádá àrámù ni tí ẹ̀rí wa sẹ́dà trọ́zà àrámù ni kí ló dé mo ló ti rí pé àrámù ni ma ahallallah fi kitabi fahuwa halal wa ma harrama fahuwa haram ìtọ́lọ̀ máa ṣe ní halal nínú tíra rẹ̀ ó náà ní halal ìtọ́lọ̀ máa ṣe ní haram nínú tíra gbogbo ẹ tó bá ti pè yẹ ní halal haram fún wa ó dí ọ̀rọ̀ yẹ̀ fún kó mú ẹ̀rí wá nínú Qur'an tí ò bá ti wá lè mẹ́rin wá nínú Qur'an ẹ̀mọ̀ fún para lẹ́nu wọ́n mẹ́ sọ́kàtà ánìwú fọ́wọ́ àáfíà ẹ̀rùn fẹ́ ìdọ́lọ̀ mọ́ wá dákẹ́ lórí rẹ̀ ọlọ́run fẹ́ fi sànú wa àlàáfíà ní ọlọ́run fẹ́ tú wá lẹ̀ ní faqbalu minallahi àáfíà sàwọn pẹ̀lú agbá àlàáfíà ọlọ́run sọ pé àlàáfíà náà na abàtúnṣe rẹ̀ kété ìtúsílẹ̀ bá wà fún yẹ̀yẹ́ ti ní kí nínú àlàáfíà bọ̀ ní bọ́nà sábà dínú máa nà láàá sọ pé ìtúsílẹ̀ ẹni pé wọ́n tún wà álẹ̀ ìfọ̀rọ̀kàmẹ̀tàṣà ṣe bó bá ṣe gíní o bó bá ṣe wù ẹ́ ما أهل الله في كتابه فهو حلال وما هرم وما سكت عنه فماذا هو عافية فاقبل من الله ماذا عافية ẹgbà àláfíà ọlọ́run ọba ìtúsílẹ̀ ọlọ́run ọba ẹgbà aláyè tọ́lọ̀ ma ti dákẹ́ lóde ìkẹ́ mọ́ tó mọ́ wádìí pé ẹ ṣẹ́rí àdífì ẹ tó fi ṣe mọ́nà jù ayé rẹ̀ ọláyé rẹ̀ rọrùn àwọn kẹ́kẹ́ ń bẹ tẹ́yẹn bá èyàn ṣiṣẹ́ tàbí ní ara nígbà yóò fẹ́ràn àlàáfíà mẹ́rin àwọn àwọn obìnrin tóbìnrin máa ka mẹ́sẹ̀jì obìnrin ìyàwó kó rẹ̀ fún ẹ̀sọ́sọ́ ìfẹ́ lòdì ìyàwó kejì ọkọ rẹ̀ bí ìyàwó kẹta ọkọ rẹ̀ bí ìyàwó àkọ́kọ́ na rẹ̀ ara ilé gbóná rú mọ́kànlá ó lè ó àwọn kẹ́mí mẹ́ta pété ẹ̀ máa wò yẹ ojú ẹ̀yẹ kàá ah! lórí ẹ̀rìsì nǹkan tẹ́ yóò fún ìrìn àlàáfíà níbi dídákẹ́ jẹ́ nígbà míì níbi mímọ̀rí àwọn nǹkan ní àmọ́ fọkàn lálàáfíà lórí ẹ̀rìsì ìyàwó tẹ́ ẹ̀fẹ́ fẹ́ kọ́lọ̀ kọ́lára ìyẹn tó fẹ́ mọ́ fẹ́ tílé gidi pé kí lóun àtẹ́ tó tẹ̀tẹ̀ àwọn àjẹ́rí kí ló ẹ̀mọ́ ọlọ́run ló ṣe ọmọ sákàtà á ní ó ọkùnrin mi lọ́rí áfíyàtàwà ọkọ̀ mọ́dákẹ́ nípa nǹkan sẹ́rí mọ́kàn ló gbé tó lọ́kọ́ yíwa ní o nínú àwọn kan mẹ́ tó pọ̀ dáadáa mú gẹ́ni bọ̀tútà sí pé ọlọ́gbò bá ẹ́rìkọ́ ẹ̀rẹ́ sàlám àwọn ọ̀pọ̀lọpọ̀ Umar ẹ̀kọ́lọ̀ ní òjì ẹ̀sọ̀ nípa ìjágbá obìnrin àwọn ìyàwó àdàbí ṣe ń dáre yìí kò dá ọlọ́sọ́yà kalẹ̀ bí ó ṣe ń wáyẹ àwọn kan mẹ́tẹ́ kó jẹ́lá kẹ́jọ pẹ́ tí ọlọ́run wà á sọ̀rọ̀ nípa láìkì báwọn rẹ̀ ẹlẹ́bìn ilẹ̀ kan wò sí tí ẹlẹ́bìn ohun láìkì bí ẹni ṣe ṣe pé pásítálẹ̀ kò láìkì ẹni o ẹjẹ́ fẹ́ lápò díwẹ̀ ẹlẹ́bìn láìkì ṣù lọ́kùnrin láńsọ asọ́bìnrin kò láìkì kókó ká àtàrádó kókó ká yẹ náà ni ṣù àbí ẹlẹ́bìn láìkì ṣe kò sáàdìsì ẹ̀kọ́ tó sọ pé kámọ̀ wọ̀ṣù ní stars <laughs> ẹ̀wàlá pẹ́pẹ́ ò láìkẹ̀ ò láìkẹ̀ yóò sọ dípé kó fẹ́ sọ dára wọ́n ló sábẹ̀ wọ́pọ̀ gbọ̀nà ẹ̀lẹ́mí ò láìkẹ̀ ẹ̀lẹ́mí jàlábí àlọ́ ló láìkẹ̀ kò sẹ́ẹ̀dì pé jàlábí àlọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ náà ni kéèyàn parí kéèyàn parí ṣe orí fífá ṣe súnà ní kéèyàn bá orí fífá jẹ́ súnà nígbàtí ẹ̀ máa níbi manasik filhajj àbí èyàn ṣe múra tàbí ọmọ tuntun tẹ́bí kọ̀ ní àwọn tàbí tàgbà yìí tó bá wù ọ́ lè tẹ́kí o lè fa tó bá tó lè kí ni o lè fílẹ̀ ó rẹ̀ aláṣùkò fílẹ̀ so mọ̀ ẹlẹ́mẹ́lá kò ní fífá mọ́ gbàtí wọn secondary school afá kan mẹ́ brọ́dà kan ọ̀tọ̀ ìyànà mẹ́rin kiri náà ni mi ò rírun lórí ẹ̀sùn òfin jáde mi ò rírun lórí ẹ̀rí fún sanawadi

èyí sọ bá ti mọ́gbàgbé kò gbàgbé kẹ́kẹ́ so tó bá dákẹ́ lórí ẹ̀rẹ́ kẹ́kẹ́ tó pín ní o kọ́rọ̀ ní sí ẹ̀ ní ìwáyà mi tó jọ rádìí sí yìí wọ́n sákàtà á ní hó kọ́rọ̀ ní sí ẹ̀ tó bá dákẹ́ nípa rẹ̀ kẹ́sẹ́ pọ́lọ̀ nígbà rí o ráhùn mẹ́ta lẹ́kùn ọlọ́run bẹ́ẹ̀ fi ṣe kẹ́fún yìí ní àánú ló fi lọ́n fi ṣe sùhánà wọ̀ta tó ti yé oní sọ̀rọ̀ fún mẹ́tàlá ọwọ́ akáyọ̀ ọba ahkam

حديث النبي صلى الله عليه وسلم وما حرم رسول الله صلى الله عليه وسلم أو ما أهل رسول صلى الله عليه وسلم مثل ما حرم الله iná sáà bá ṣe ní èèwọ̀ ó dà gẹ́gẹ́ bí tọ́lọ̀ ṣe kí ni ó tọ́lọ̀ náà ṣe léèwọ̀ torí pọ́lọ̀ ti sáyìn ànábì rí pé wà máa yẹ ń pé kú àmìnà àwà so ẹni ká sọ́rọ̀ pípa fẹ́ lu àdíìtì pé kùránì sàgbìtì ló ń fẹ́ jẹ́ kùránì yóò ní pé kùránì nìkẹ́ mọ̀wọ́n jẹ́ nínú ṣe kìtàbí lẹ́ tó bá jẹ́ alukur'an nínú ara tó alukur'an ní haram haram ìjọba ti wá àtọ̀ sí ànígbàgbọ́ a sọ pé nínú alukur'an náà ọlọ́run ọba ti sáìn rí pé adúgbò sọ́nà kí ni o yóò máa ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ yóò máa ṣe nǹkan ní èèwọ̀ ẹgbẹ́rẹ́ tẹ̀lé lórí ọ̀sẹ̀ sí àfáà abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu warda abdullahi bin ẹni tí àwọn olùyàtàtún lọ́kùnrin wọn àwọn obìnrin ló kọ́mọ̀ sí jù pọ́pàá jùlọ àlẹ́bí láàánẹ́ wọn ẹni tó yà àtẹ́ tó bá yà àti àwọn obìnrin tẹ́ wọ́n ń fẹ́ tẹ́ lọ ha irú ojú lọ ha ojú yìí pé àwọn tẹ́ pé wọ́n lọ fáìlì Ah, àwọn èèyàn lọ change ojú gẹ̀ wá change face pé òun láti face òun ṣe rí gbàgbé ọkọ̀ tẹ́mọ̀ ń pè plastic surgery àbí ẹ̀hẹ̀n wá lọ gbé yóò gbé lọ sí ọ̀tútù ọmọ òṣèré ìpínlẹ̀ pé òsì tó wà lọ́gí àdòjò kọ́mọ̀ abẹ́ẹ̀kọ́ òsì ní òjò kọ́mọ̀ nàìjíríà láwọn lúmi tára táyé ti ọ̀rọ̀ rẹ̀ wọ́n ṣe dáadáa káláwọn ọ̀rọ̀ ti nàìjíríà náà nírànú wọn náà káláwọn náà ló lọ́ọ̀nà ó ṣe kí ni màbọ̀tọ́lọ́n ti fòsì báwọn wí tiwọn àwọn olùgbé àbẹ̀ kó fọ́nà pàṣẹ límù lọ́kàn tí ó ju 1000 lọ ló wá sí tí ó fi ṣe tí ó fi bóra so ìgbà mí bẹ fàámẹ́lẹ́ ìnàlẹ̀ ìsádàlà yàtọ̀gọ́ àrọ̀ àwùsà àwọn ibi táyé ti tó jẹ́ ọkùnrin olólùfẹ́ dobìnrin tó dẹ̀ kọ́ mọ̀ láwọn ìlú tá sọ yìí ni láwọn lókè bọ́sẹ̀ tí òyìnbó tí ó jẹ́ ń bì tó ń ronú pé kí ni bó lòun ṣe ṣe bọ́sọ̀rọ̀ yóò lọ wára yóò fi máa ṣe pélepéle kí àdúgbò tó ń rà àdúgbò láàmú rọ́pọ̀ ń wo òdù rẹ́rì ọwọ́ ọ̀rọ̀ lẹ́bàá ẹ̀pà ọmọ ìgbìdà ọmọ ìjàsí ní ọlọ́run ti mú yín ó tún fòsì bẹ́yìn wí so ó kọ àwọn àwọn èèyàn oríṣi àwọn kan yẹn pa abúlẹ́ni mọ̀sọ́dù wa ń sọ ó ní nígbà pé adébí ti láàánú irú àwọn èèyàn yẹn ìmọ̀gọ̀ yìí náà ti kọlù kọlù àtà àwọn tó máa ń yí ẹ̀dọ́ ọlọ́run bá padà obìnrin kan láti rè wọ́n pe ọmọ yàkó àkọ́lá ti mọ́ra tún kò dákọ̀ ẹ̀mí ilé ìbọ̀tà ní ti ní sára yẹn ó ní yàgbé masoud obìnrin rẹ̀ bí masoud làkọ̀dé kọ̀rọ̀ ọ̀tún kùrán mà bẹ́ẹ̀ dẹ̀ fọ́tá yìí ó ní mo ti ka kùrán látọ̀kẹ̀ délẹ̀ falamaji la'ana allah lima dakari ìrìn kọ́lọ̀ lánàá gbogbo àwọn tó lánàá ẹ̀wọ̀n kan ó jẹ́ alẹ́jà blake masoud ṣe ó ti ka kùrán látọ̀kẹ̀ délẹ̀ wọn ò gbọ́ kọ́lọ̀ sọ pé obìnrin tó bá ń ya tàtó tó fi gbá tó fi rúkúrú tó ṣe gbogbo náà blake masoud kalẹ̀ ah mo ti rẹ́lẹ̀ yìí ibn masoud ní tàyé kó ti kọ̀rọ̀ tí lápọ̀dúwájá ti kálò kà dáadáa kí èsì kìrọ̀ àtẹnu lásán tó bá kàtó gbọ́ ìní ó bá ń tí mo sọ yìí bẹ̀ tó di ẹni sí ó wá ní kílẹ̀ rí wá ní ọkà kọ̀dùkọ́rọ̀ ọlọ́run ní ẹjọ́ níbi bá ti wá fún yíṣọ́ sálàmù ẹ̀sìnkí ni ẹ̀dì mú ọmọdé ẹ̀kùnmánú fàntàwù ẹ̀mí bá lóyún jìnà sí ẹ̀jìnà sí ó túnmọ̀ sí pé gbogbo nǹkan tó ń sọ́ba tó bá ti wà tó bá tún fẹsẹ̀ bóyá ọ̀rọ̀ sálàmù pé àrẹ́bí sọ pé aláàjì ní kẹbáyò àbí sọ pé aráàmù ní kẹbáyò a jẹ́ pé lọ́dọ̀ arákìrò jẹ alálàjì haram ẹ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ṣẹ̀ kan sẹ́mi tó pè ní ẹ̀ẹ́ eh, èyí máa rí káàkiri ara ògiri ó fẹ́ jọ láǹdà tó ọmọdé kọ̀ọ̀sẹ̀ fún wáṣàgùn lọ́mọlé wáṣàgùn ní àmsà ní ká máa pa àníbí ní ká máa pa torí pé òun tiẹ̀ bàbáàdùrù wá sọ wípé yẹn fò finnar lámà olùkẹ́ ẹ̀bẹ̀rẹ̀ finnar òun wà ní àwọn tí lọ ń kuná kásúbà yẹn náà ẹ̀rọ kan nínú inú ìdí táwọn afáàfi sọ pọ́nìká àmì mọ́sára kàṣẹ kí ni o àmàpá ìgbẹ́gbẹ́ ìsìláàbù mẹ́rọ lè pé sáwọn àrí tó gbé pé ó fẹ́ náà só kọ̀ rẹ̀ tí aláyè àdúsà ní faros kí faros faros ẹ̀sìn tàbí jẹ́ tẹ́lẹ̀ jẹ́ tàló láàkì faros nù tàló tàló ti jẹ́ sí nínú wa bá ṣe pọ̀ bọ̀sẹ̀ láàkì ẹ dáhùn ẹ̀bá ń kẹ́kọ̀ọ́ ní wọ́n ká lùgbó sọ ẹ mọ́láìkà èmi láìkẹ́ o tẹ̀kùtẹ́jọ́ wá nílùú sí èyẹ lè mọ́láìkẹ́ bọ̀ sára sára mú ní kí sára ilé pé bàrọ̀ ní rí pé ma hallahullah fọwọ́ halal fi kitab fọwọ́ halal ma haramallah fọwọ́ halal ẹjọ́ bá ní kìdẹ́ ní mọ́jẹ́m ẹbá wo akọ́rọ̀bù mánà lọ sí dọ́pì nítorí ìjọ nílẹ̀ jùwà ìmọ̀ ẹlẹ́mìí àwọn mímọ̀ tún sí aláǹgbà tẹ̀pẹ́ aláǹgbà àti àǹtà náà àtàwọn tó rígbà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn reptiles ẹ̀ nínú ìgbóhùn àwọn òṣèpọ̀ reptiles àbí sí reptiles náà gbogbo àwọn fábílẹ̀ ẹ̀ hmm. but onípele ìpele ni gbogbo wọn hmm. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ hmm. ẹ gbogbo àwọn tẹ̀sán fámìlì kan náà gbogbo àtàláǹgbà àti ìgbẹ̀ ẹgbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ àdẹ́sẹ̀ pé tóbi làwọn dákọlù fi jẹ́ bàtà wà ní kí wọ́n sẹ pé ẹ bá lọ bọ́ sínú wa gíní tí àwọn náà bẹ̀rẹ̀ ìsàwọn ìyàwó jẹ́ àtẹ̀sọ́ ẹ̀nà òjé kí ni ó ẹ̀nà bá wọ̀ so kí ní agíní tí ẹ̀ ní èbù ní sáyẹ́nsì wa ẹ̀mà agíní tí èbù àbábáwàbá àrẹ́bíṣọ̀ sálàm farot mo ti lo farot ẹ̀bẹ̀ àpòyè tó lè tẹ̀yẹ wọ́n ẹ̀ẹ́

so tó ní kò láìkì yẹ kò sọ́ di haram so náà sùn láti mọ́ sọ̀nkà di halal àbí kí ni o haram bó ṣe bá ẹni tán ti tí wọ́n sọ mí bó ṣe wá wà káàkiri mo gbùdájọ́ ẹ̀sìn so yẹ́ ká sọ pé yẹn kẹ́ di halal ẹ bèèrè ẹ̀rí haram kí ló fi di haram tó di ẹnìsìn ní tó bá ti di ahkam ní bábu zawaj ní bábu al-atima ní bábu libas ẹlòmí ò lè ọkùnrin àǹkárá kọ́lá yóò mọ̀sí yóò bẹ̀rẹ̀ mọ́ ẹ̀mọ́bìnrin ìjọba ń kàwálé ní ẹlùmí ẹ̀sì kíkílẹ̀ wọ́ yìí so ma hallallahu Allah fi kìtàbí yìí ọwà hàrọ̀. wọ́n ma harrama Allah ọwà tẹ́lẹ̀ ẹjẹ́ kágbọ́n báàbù yẹn yé ó pọ̀ lára wa tájọ́ ní súnà ẹ̀pọ̀lọ́ méjì sọ nǹkan dà wà fẹ́ wọ̀ ọ̀rẹ́ so yíò sọ́dà ráàmù náà kálukú ìyẹn báàbù tó ṣe kí so ẹ̀mẹ́jà máa sọ tó halal di haram àbí tó bá haram di halal ọmọ sákàtà ti dákẹ́ nípa rẹ̀ al-aslu fil ashiya al fil àṣìyá àfò òun náà mọ́ sọ pé àlàáfù fil àṣìyá àìbáhà so àṣìlò náà ni àlàáfù fil àṣìyá ìpìlẹ̀ níbi ogun kan ni pé wọ́n tún wá ibi yorùbá òmùrù rẹ̀ kan wọ́n tún wálẹ̀ ìpìlẹ̀ ni so tí ó bá jẹ́ àràmù tí ó jẹ́ àlàálì yóò jẹ́ ẹnìkan yóò lọ mú ẹ̀rí wá tó sọ̀tẹ́ di àràmù so kábọ̀dẹ̀ra ọlàmù aláṣùwárà ọ̀tọ́lá sí àwọn nǹkan ní èèwọ̀ àwọn ara àlọ́sọ́rà mọ́ àìfẹ́ tí ẹ àbáyé nífẹ̀ẹ́ rẹ̀ ní ẹ kò sọ́ di ara wọ́n ní ibn Mas'ud nọ́rọ́ ká tó kò lórí ẹ ẹ̀rọ mi nù يقول الشاعر رحمه الله حفظه الله وفقه wọ́n ní gbogbo ọ̀tọ́wọ́ jẹ́ tẹ́kọ̀ọ́ sọ fún àpẹẹrẹ kan jẹ́ haram ẹ̀dùkẹ́ máa burhanu fa ala anna hada haram mẹ́ka mú ẹ̀rẹ́ kí lè rí tó fi sọ pé kìíní jẹ́ haram tẹ́kọ̀ọ́ sọ pé ah, haram ní ẹnìkan mẹ́rin ẹjọ́ tí èyàn bá fẹ́ lọ àwọn nìkan àkẹwà tẹ́gbẹ́ tí èyàn bá fẹ́ lọ tí èyàn lè lọ kò sẹ́yìn tábì sọ pé àrámù nìlọ àbí kò sẹ́yìn tábì pàtó ti sẹ́rìn yẹn tọ̀ ní iṣẹ́ ẹkùn lọ́wọ́ individual so ìfisẹ́ ìdílé fẹ́ sọ pé yẹn fẹ́ jẹ́ àrámù àdàkẹ́ mẹ́rin ọ̀sákàtà lọ àníwó ó wà áàfù so àwọn kan bẹ̀rẹ̀ lórí káyọ̀kọ́ bẹ̀rẹ̀ fẹ́jọ́ tí inú ṣe islam tí èyàn lè fẹ́ ọmọ Egypt ẹ̀dàkùn sí sáràmù ni ó fẹ́ tó bá tó díẹ̀ bá sì rí mẹ́ bá ṣe kí ni wọ́n fara náà tó jẹ́ lè ṣe àwọn nǹkan yẹn ó ní ìdí káfíńtà gbọ́ wọn yé àìmọ́sí àìlèṣe ọ̀rẹ́ ẹjọ́ kí mèrè kankan wọ́n ẹjọ́ kí mèrè kankan wọ́n ṣé tíyàwó èèyàn bá kọ́lé ṣé èèyàn lè máa gbé bẹ́ẹ̀ ọkọ̀ four flat ẹ̀ sì níyàwó mẹ́rin <laughs> èèyàn ò sì nílé ìyàwó ìwà kọ́ fọ́ plan jìjì owó àmọ́mọ́dá jìjì olùmọ́sára tẹ̀sùmọ́ láìpì ìyàwó ìyàwó lẹ́sì ti díò ọlọ́run sí kàtàkà pàbùsì rí gbogbo mú wá ní àkílá kílá mú wáyé kílá mú lọ́rún fọ́pùlà tó ti dúró ẹgbẹ́ ẹkún wábẹ̀ pláàsì kọ̀ọ̀kan tí ẹ̀lẹ́ gbé bẹ̀ ẹ̀yà àbú ẹ̀dá ohun sára mú ní ọgbà aláàmù ní jẹ̀mẹ́ ẹ̀dá aláàpù bí láti yá aláàpù ẹ̀yẹ fi bá àbá ọmọ kí ó tẹ́sẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yẹ mọ̀ lọ́fù wọ́n gbọ́n dàrájá dínà ni so ó lè nílẹ̀ yẹn tó bá wò pé alhamdulillah pé ah, ọlọ́run gbàdúrà àwọn gan ah, ẹ̀sà mọ́mọ́ ń dúpẹ́ ẹ̀rọ àṣàdá fún mọ́mọ́ dájú dáadáa so ìyẹ́wà ìwà ìwà wọ́n lọ́pàá pọ́jẹ́ pé láyé kí n ṣe So, ثم سقط الله عنه فهو عافية so jẹ́ nítí o so àwọn kẹ́kẹ́ náà ọlọ́mọdé ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n lọ́kọ́lọ́mọdé wò ṣe oún ti ṣe tí ẹ̀ ṣe nù so sálàmù ní kìsára sálàmù ní kìsára rẹ̀ ṣíwá ní wàhálà jẹ́ so àwọn bẹ́ẹ̀ àwọn ìjẹta bá sọ pé ẹ̀rọ ní burhanu kala anáda haram èyí ó rẹ̀ kí lẹ́ẹ̀rí tó fi sọ pé haram nìkan ọ̀pọ̀lọpọ̀ wa táa yóò ní súnà bá ṣe wáyé látara ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èsẹ̀ tí ìbá sábà jókòó halkọ̀ ìmíyà ní táà ń sọ yìí wọ́lá àmọ́ kó súnà ẹlòmíì lé àná ẹjẹ́ òkè ọlọ́mọ ìmú tó rẹ́tí isu 41 àbẹ́rẹ̀ wọ́n gbà ẹ̀yìn olẹ́lọ rí sẹ́lẹ̀ ẹ̀yìn mú mẹ́rẹ̀ lẹ́kàrà àgbàrá ẹ̀rẹ́ kó rí àrẹ́ ìná lánà fi sùúrù alhamdulillah isu 41 ilé àṣẹ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ 41 náà nìkan kẹ́kọ̀ọ́ inshallah yásàrẹ̀ inshallah isu 41 sára mú

so àáfíà náà ìnáwó tún wọ́n lẹ̀ pé àwọn owó ní tẹ́ẹ̀ bá gbé wà náà làwọn ṣekí ni làwọn fìta lẹ́jọ yí ọkọ̀lá lẹ́ ti gbé wá o owó olóbìnrin kọ́ masakata ni o ó wà délé ó délé àmẹ́wọ̀n lẹ́jà ọlọ́mọ ẹjà ọlọ́mọ ẹjà yà bá kí ògbó olóbìnrin kò sọ olóbìnrin ń gbà sí wọn ni o so ó fún un ti wá nìyẹn masakata ni fọwọ́ àfin akálàṣe tí ẹ̀ má jẹ́ fámìlì tẹ̀yẹ̀ bá tẹ́lẹ̀ yẹn bá kálẹ̀ yẹn pé ẹ̀yin obìnrin wa ẹni àpọ́nlé ni yín nígbà lọ nìkan kan gbéni táwọn ilé àtẹ náà kóra wọn jọ táwọn náà tẹ́lẹ̀ ìyàwó déta tẹ́lẹ̀ àwọn fẹ́ gbọ́n gbowó mú níbo ẹ̀yìn ẹlẹ́à gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ káfíru ẹ kó lójú agbo ẹ̀rẹ̀ tí ó ti rẹ́tò ẹ kó lójú agbo ẹ̀yìn ẹlẹ́à táwọn ajáta tí wọn lógún ti bá ń ṣe yìí alẹ́ ayé ọ̀ṣọ́ pàtàkì ìmọ̀ ẹgbẹ́ ní ti ṣe lóbìnrin ẹ̀ owó olóbìnrin lẹ́tọ́ máa ń gbà lóde ẹjọ́ ológúsù ló lè gbà nínú àwọn obìnrin àwọn ìyàwó lẹ́tọ́ ológúsù lọ máa ń gbà kí ṣe owó wa ìdí ẹ̀kọ́ fẹ́ lè fàyẹ lágbádá tẹ́ ẹ̀bà sọ́ra ọkọ̀ ìyàwó kìnnìkan kìnnìkan alam tó ti irọ́ ni kò rí ìyàwó láti ní but a ní bá wọn lájú ní mẹ́sẹ̀ bọ̀pá ní bá wọn jà á sọ pé but ẹ̀sà máa bẹ́ẹ̀ sí sáà gbéra ní jẹ́ bọ̀ká ẹlẹ́yà náà ló wà bọ́ta ẹ̀yẹ ẹlẹ́yà àwọn alẹ́ àpọ́nlélẹ̀ tó yé nìsí pé ẹni àpọ́lé lẹ́yìn kí lẹ́yìn tó fẹ́ èyí lẹ́fẹ́ gbà táwà fóò ní fún ẹgbọ́ èyí lẹ́fẹ́ gbà lọ́wọ́ lóbìnrin gbogbo 200 yóò padà di 5000 náà kírọ́ so táwà nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wà ń bẹ alhamdulillah tàbí ní fún 5000 bẹ́ẹ̀ ẹgbà jù bẹ́ẹ̀ lọ abẹ́ẹ̀kọ́ ya bù so ẹ̀yẹ máa wá di ẹni yẹpẹrẹ lójú agbo kẹ́lẹ́ náà wá di pẹ́lẹ́ náà wá dójà wé ẹ tó máa mówó olóbìnrin léwà àwọn sísà náà ló tún lọ́dẹ̀lẹ̀ mọ́ sísà ẹgbẹ́ wọn wọ́n sì mẹ́pàá fà lè kí ó làfà on the two on the tenth lónìí oṣù olóyún náà gbóyò bímọ so eléyìí ká gbọ́ yé bọ́ tí wọ́n afá ẹ̀ náà mọ́lọ dàbí mọ́ lágídí sùúrù ní pẹ̀lẹ́ àwọn kan tọ́nà bá dákẹ́ lórí rẹ̀ yẹn àáfíà faqbal min Allahi so wallahi azim ṣáàrí ògbà tí wọ́n sàlàyé àdìsí wọ́n ní ẹ́ fi rí pé àwọn onímọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n èyí sábà lo ìsìlẹ̀ haramu fún nǹkan lọ́dọ́gẹ́ àdàlà yẹ̀sùn غير جائز هذا عام فيه بأس wọ́n ní pé àwọn àfẹ́ ìsìn wọ́n máa ń sọ ẹ wọ́n máa ń sọ́ra láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ haram àti tó bá kó clear àtàn zina ẹ̀hẹ́n ìníkan àwọn tó pé wọ́n àwọn àbí àtàn pé everybody mọ̀ pé haram ni tó ẹjẹ́ ká sọ́ra ẹlòmíì pé kéèyàn lo android phone haram ẹlòmíì lè haram haram ni ó haram ni sọ́jẹ́ ká sọ́ra nítorí ò bá mọ̀ tọ́wọ́ jẹ́ pé sọ́rọ̀ sọ pé mí mọ̀ ẹbí àwọn onímọ̀ ẹbí àwọn afá so ọlọ́run bá ní pé ẹ mọ́ sọ pé ẹ mọ́ fi ẹnu yóò sọ pé nǹkan kan jẹ́ kí ni o ó àrà so ẹ̀ṣẹ̀ ńlá ni o انه آية على رغبني قل انما حرم ربي الفواحش ما ظهر منها ما بطن والاثم على الباقي بغير الحق وان تشركوا بالله فلم ينزل به سلطانا وان تقولوا على الله اعظم ذنوب ẹ̀sẹ̀ tó le jù nìyẹn kọ́nà àwọn múnà mùsọ̀ ipò fún ẹni ju ṣírkù lọ orígbé ṣírkù àbẹ̀rẹ̀ ṣírkù wa igbe kẹ́ tó máa sọ nípa kẹ́ máa sọ àlàlọ́ kẹ́ máa dájọ́ kẹ́ máa múnà déwà nípa tọ́lọ̀rọ̀ bá sọ mẹ́lá so èèyàn ẹ̀gbá tàbúrò ládùúgbò ló ṣe mẹ́rin rí àwọn irú ilé bíbá yìí sí àṣìlẹ̀ ọ̀kẹ́ yẹn wọ́n jọ jẹ́ ìgbà tàbúrò wọ́n abẹ́ fẹ́ra ọdún ẹ́ eh, aráàmù ni tájọ tájọ aráàmù mọ́ kí ló sọ́dọ̀ aráàmù tó di yé tó sọ́dọ̀ aráàmù wọ́n lè mọ́ lẹ́kẹ̀ẹ́ yìí lẹ́sẹ̀ ìwò òun lẹ́sẹ̀ ẹ̀ bọ̀ aráàmù ni kẹ́lá aráàmù yẹn ó pọ̀ jù mo lọ bá gbáwọ̀ yẹ mo rántí àdókàwà lọ sí kìtì alábẹ́ ẹ̀ríkẹ́kù àlọ́ ìgbà náà ẹni táwa jọ lọ́wọ́ ń sọ fún pé stars pé ilé àwọn làwọn ẹ̀mí ní àlọ́ àpọ̀lá ó ní ilé ìyàwó àwọn ni mo rí ìkílẹ̀ rí àbù ilé ìyàwó àtiwá nílé ọmọ ìjọkà rí kọ́dà títì yẹn o ní tó tọ́ láàrin òtó bá ń pé títì àdúgbò ni ó ní ìlú dádì wọn dádì rẹ̀ nígbà tí ó kù ibi tẹ́ kú sí bàbá ìyàwó rẹ̀ yóò ó ní àbúrò òun ni ládùúgbò tó gbé ilé bàbá wọn tó ní pé ọ̀dẹ̀ kan náà làwọn jẹ wọn ẹ̀dá kò sára bù it's haram náà so ìyẹn mọ̀ nǹkan tó yẹ kéèyàn mọ̀ nǹkan tó yẹ fẹ́ pè ní haram àti kéèyàn fẹ́ pè ní kíni o haram kéèyàn sọ́ra gbólóhùn haram haram haram ẹlòmíì haram ẹ̀rí pé níjọ́ kan gbàdí súnà ẹ̀kẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n mọ̀ ọ́tún sàwọ́sùn rẹ̀ kíni haram haram ẹ̀ bá kíni gbogbo kan lẹ́mọ̀ pé ní haram inú wa náà ó tó pè kẹ́lẹ́ kò mọ̀ dájọ́ so kéèyàn sọ́ra gan kéèyàn sọ́ra gan kéèyàn sọ́ra gan وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ضرب الله مثلا صراطا مستقيما وعلى جنبة الصراط سوران فيهما أبواب مفتحة وعلى الأبواب ستور مرخاء وعند رأس الصراط داع يقول استقيموا على الصراط ولا تعوجوا وفوق ذلك داع يدعو كلما هم عبد عن يفتح شيئا من تلك الأبواب قال ويحك لا تفتح فإنك إن تفتح تلجه ثم فسره فأخبر أن الصراط هو الإسلام وأن الأبواب المفتحة محارم الله وأن السطور المرخاء حدود الله وأن الداعي على الرأس الصراط هو القرآن وأن الداعي من فوقه هو واعظ الله في قلب كل مؤمن رواه رازين ورواه أحمد الترمذي أجل أجل أيوة، etí mẹ́rin lóbin lè mú tí máa bèèrè bèèrè ìfẹ́ dà sí lóṣẹ́ ẹ̀rọ bèèrè ìfẹ́ lè mú ṣọ́bìnrin lè lu jẹ́ tí kan lọ ṣọ́bìnrin lè lu mú ẹ̀dáhùn ẹjá fílẹ̀ mọ́ ẹjá mọ́ tí ó àdíjì rẹ̀ ẹ̀dáhùn ẹ̀dáhùn ọ̀dìdá kùnmọ́lá ọ̀fẹ́ rà láìbí àdìjì Naam? Naam, èwo ni náà mú lẹ́jù. Ṣé fún etí àbí ti mú àbí gbogbo ẹ̀? Ṣẹ́dọ̀ mi pé ẹlòmíì ń bẹ wà láì tí ó láì kíkẹ́ ẹ̀lú. Bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ tí ó láì kíkẹ́ ẹ̀lú kí ni mi sí. Ìwọ́n kọ́lá yóò rẹ̀ lómi ìlàbí ẹ̀ pé èèyàn fọ́n kẹrẹ́ káràmù. Bọ̀ ṣáàtútù wípé ìwọ́n náà ló sọ sí wá ń sọ náà

ó bẹ̀rẹ̀ méjì ṣùgbọ́n látúrí ní ẹgbà ìkéni masakata lọ àánú ó fàwọ́ àmàdá tó bọ̀ tí yẹ́ ní ṣe wọlé mọ́lá ẹ̀kẹ́ tàbí bí àwọn kẹ̀dùmí tó tó wájẹ́ máa fi àmì tó lè wà ń bẹ̀ bí àwọn kẹ̀dùmí máa fi lè orí bẹ̀ẹ́ ni ṣẹ́gbẹ́ torí ìyún lè fi lọ ẹ̀ lè fi ilẹ̀ báhùn but èyẹ́kẹ̀rẹ́ abẹ́ níṣẹ́ èyẹ́kẹ̀rẹ́ ara àfáàlù súnnà kan jẹ́jẹ́ rẹ̀ jẹ́lẹ́ni lọ́yẹ̀ sákìrù tẹ́ ó bá gba ìpológbà náà búrá mẹ́sì síbò lọ láyé tòun náà kó náà ra bẹ́ẹ̀dì àti ẹ̀bá ní ṣùgbọ́nà ẹ̀sìn pé yálù súnà yálù súnà sí ilé ni tó ti ẹni sí tó tẹ́rí ní ẹ̀má máa wọn ẹ̀yà ń sọ ilé ìwé àjọ àràbọ̀ wàláì torípa ń jókòó harkọ̀ láfin kẹ́kọ̀ọ́ àwọn kan bẹ̀ gbogbo nǹkan àwọn ọmọ yàrá àwọn èèyàn wà ní kinní kan kinní kan ń jìyà lọ́wọ́ so ẹ wá wùsẹ̀ mọ̀ ẹ wá bí i jẹ́ bí aláìjà láàrin wọn lẹ́nu bá wọṣọ tó gbóyá ṣàrànlá ayélulé aṣọ tẹ́ wọ yíra ah, aṣọ yí tó

sọ́pọ̀ ìyàwó yẹn sẹ́n sọ́tẹ̀lọ́n sábàmù ní tó wọ́n ẹ̀rẹ́ kọ́lá ní pé òun ọlọ́mọ́jẹ̀ agbádá ló wọ́n wọ̀ wọ́n kọ́ wọ́n kàlá àrọ́ tó wá sí dọwọ́ ọ̀sán wọ́n bọ̀ sínú agbádá wọ́n tó dọwọ́ ọ̀rọ̀ lẹ́ wọ́n bọ̀ nú mí tí ó tún dúró dáadáa òfì àti ìbìlábé tí ajá sódà sí aráàmù sọ́kàtọ̀ lọ́ because mo kàn pé àwọn èèyàn kàn ìgbà míì ń bẹ yóò fẹ́ máa sí lọ́nbọ inú ìnira lè yóò wà a yóò wá fi yóò wá fún mọ́ ń tó sọ àwọn kan tẹ́lá àwọn wọ mọ́tò ọmọ rìn káàkiri gbọ́pàá ó fò káàkiri Islam <laughs> sóbìnrin lè ṣe ṣe lè ṣiṣẹ́ ní islam kákàfẹ́ dáhùn pé sára mú kó bèèrè ṣiṣẹ́ ní islam ẹ̀ dáhùn tó bẹ́ẹ̀ ni mọ́ kì bù gẹ́ ẹ̀rù báyìí pé káwọn mọ́ lọ́wọ́ káàtẹ̀ ní àbí mọ́wò tẹ́lì kan ṣe sọ fatuwa o ẹ̀rù kẹtẹ̀ mọ́wò pẹ́lì kan ṣe kẹ́kẹ́ o fatuwa tọ̀ sí ní ẹ̀ ń ṣe o kí ẹ̀ but aláṣù fi aláṣù fi ìmọ̀dá aláṣù so kí ni obìnrin fẹ́ ṣiṣẹ́ náà ah, ọ́ àtẹ̀wọ́ sọ condition àmì púpọ̀ ṣùrùtù wà but pé kí jẹ́ gọ́ọ̀dá ọtí ọtí kí ni ìdájọ́ rẹ̀ ṣẹ̀gbọ́n ìjà àti ẹ̀sẹ̀ mọ́sọ pé ẹ̀fà mẹ́rin tó rọ̀ ìyẹn ọ̀tọ̀ níyẹn bọ̀ pé kẹ́kẹ́ mú nǹkan báyìí ló ti pé kí ni ìdájọ́ nǹkan yìí so sóbìnrin lè ṣiṣẹ́ náà sára kìí sí aráàmù wa akọ́kọ́ máa bẹ̀rẹ̀ pé tí ah, wọ́n wá fẹ́ ṣiṣẹ́ yẹn o kí ni àwọn májẹ̀mú tó ṣe kí ni o tó rọ̀ mọ́ tó kọ́ tẹ́lómìn gbé ah, ẹ̀tìpẹ́ yàrá ìṣúná ìyàwó yìí ti ṣiṣẹ́ lórí pé tẹ́máyàrá mi bá lọ lé wa ní ọ̀sán bọ̀ wá sí ìnìlọ́mọ sí òní di ìpàdé di ṣúnà báyìí àwọn allegation dáadáa tí yóò ṣiṣẹ́ yóò ṣe yóò ṣe gbogbo ẹ̀rákò ṣé tí ẹnjìnà bá mú bóyá nọ́ọ̀sì kan ó mú kọrọ̀ lọ́lé ẹnjìnà tí wọ́n bí ẹ̀gẹ́ tí mo sọ obìnrin jẹ́ nọ́ọ̀sì àbújẹ́ tíṣà ó wá mọ́kànlá alẹ́ ọkọ̀ ẹwà jẹ́ jìnà ọkùnrin ẹ̀ ó dé táì náà ó dé bẹ́ẹ̀ ti wẹ̀ eh, ó wá wọ̀ kan sùn dáadáa tí ó mìíràn gbèsè òṣìṣẹ́ wọn ní bídàbọ̀ tí ó fẹ́ máa ń bí àwọn àlùsùn náà torí haram haram haram haram òun ò jẹ́ bá wọn ò jẹ́ fi ṣòro tù sí bọ̀ ọlọ́run tẹ́lẹ̀ àyọ zaka náà alọ́bàrún tẹ́lẹ̀ àyọ zaka ẹ́ zaka tí obìnrin olè zaka ní ìtàmù mọ́lójú àrí sí ìpẹ̀lẹ̀ òkú yọ zaka so ṣẹ́jẹ́ ká gbọ́gbọ́ yóò gbọ́ta ṣe kábẹ̀mọ́ kọ́pọ̀ àwọn èèyàn padà pé ìsìláàmù hmm, ó ní àláàlì ló tọ́ ní àràmdọ̀bọ̀ tí kí gbogbo nǹkan ní àràmù ẹlòmí ò lè gbélé upstairs torí kí ni ó ní àràmù ni bí ṣùgbọ́n àlà ilé upstairs ah torí pé wọ́n lábẹ̀ jẹ́ ẹ̀jọ̀ lọ so tí ẹ̀ máa tẹ́ kára lọ́rùn láti kọ̀ọ̀kan yàrá kan ló bá yọ fún yàrá alhamdulillah ò lè gbé tí ìbẹ́dún flat ó ní pé torí pé yàrá kan máa tẹ́kù lẹ́stra ẹgbẹ̀rẹ̀ náà wọ́n látọ̀rọ̀ wọ́n sì pèlé kí kí wó pè yàrá ẹ̀ sisters room tí wà lọ́mọ́ hadith wà pé yàrá sọ wípé bayitun wà bayitun lè záwọ̀dìká wà bayitun lè ahàlì wà bayitun lè shaitan ilé bọ̀tọ́mì bẹ̀rẹ̀ gúrfàn ilé kan fún wọ ilé kan fún ara rẹ̀ rẹ̀ kan fún ṣùgbọ́n yẹn ni yàrá tí wọ́n yẹ bá lóò sí rárá tó lérè tí ó ìgbé tí ó jẹ́ kíni tí mo èlò ò sí rárá bí tẹ́kà sí lépa pọ̀dísẹ̀ yẹn ní three bedroom flat ó dẹ̀ ní bí ẹ̀kọ́ kárí máa lọ bẹ̀ ẹ̀kọ́ kárí àwọn òṣèré mẹ́ẹ̀kẹ́ lẹ́yìn òkèèrè bá tún lè kiri má so àwọn kí ẹ̀sán ọ̀nà bá rí àtìsẹ́ náà máa fi kó mú omú mọ̀lẹ́ bàtà àti jù báyìí lọ yàrá kan náà ó sì lówó tó fi lé expand àsọdẹ́ tí ò tí ní ọ̀nà àbáyọ but ó sì ní kan tó fi lè expand tí rọrùn ó fi bẹ́ẹ̀ ni ẹlẹ́ni tí mo bá díṣì dè mẹ́lẹ̀ lẹ́ka sọ́nà fún ọmọ ṣàlùwà so àdíkù yìí tí ẹ̀ bá lè máa lò ìdí ìmá mọ̀ pé àlálẹ̀ ẹ̀yìn tẹ́ ìdẹ́ kí àwátà ìsẹ àpá lẹ́ka sọ́ra láì máa ń pẹ̀lú àfà níbi iṣẹ́ wọ́n náà mọ̀ pé torí pé wọ́n fi inú gbẹ̀rẹ́ lẹ́la fi ń pè láàfà tó bá bèèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ mọ́ ìdájọ́ àfi tó bá kílíà dáadáa ń dákọ́mìnà láì bùrọ̀ tọ́bàrá àgbàfà ìdákọ̀ọ́rẹ́ kíníkà ìmọ̀ ẹjẹ́ nínú bàyé sí àwọn àfà wa àbí jẹ fọ́ nọ́mbà àwọn àfà so èyí tó bá clear nígbà kádà ìdájọ́ tí mi ò sọ pé ò ní kò sẹ̀tà fà fún yóò ọmọ pé ìwọ náà mọ̀ pé àràbọ̀ tán kí mọ̀ fẹ́ pé ó fẹ́ dàbí ó nìdí àfà tó lè wó lọ owó bọ̀ owó bọ̀ ẹ wo ìgbín lápèjúwe ìgbé táàmù jẹun ìtìláàfù mẹ́ta àwọn onímọ̀ pé téèyàn lè jẹ́ ẹ̀kọ́ dùn lérè pé ọkà ti gbọ́wà sí àfà kan tó sọ pé òun mọ̀ pínà pé kò sí kí ni kò lẹ́tọ̀ọ́ mọ̀tàfọ́ àyẹ̀ orílò ìsìláwà aráàmù tẹ́lẹ̀ rẹ̀ ìwọ tó bákẹ̀ lórí ah, aráàmù ní ah, aráàmù ó sì kó ní wàhálà ọ̀làtẹ́kì fún mẹ́lẹ̀ sọ́dọ́kà bí ẹ̀lù iná sámà wọlbásọ̀r wọlfọ́àd olóòdó wọlá ìkẹ̀kẹ́ àná àmìhó ọ̀sọ̀ọ̀lá kádúrórí àdìsí yàmì ẹ̀sẹ̀ ìgbàlọ̀ kọ́dù kádúrórí àdìsí mo fẹ́ ká pé ìfarabalẹ̀ gẹ́gẹ́ ní lókọ̀ tó mẹ́rọ àrí kí èèmọ̀ farabalẹ̀ ẹjẹ́ ká mọ́ farabalẹ̀ ẹjẹ́ tó tọ́ lọ́wọ́ wọ́n tafẹ́ sí súnmọ́ ẹjẹ́ ká mọ́ farabalẹ̀ ẹjẹ́ ká mọ́ fi ara balẹ̀ ẹ wo àpéjúwe irú ẹ̀ náà nígbà kẹ alhamdulillah pé súnmọ́ ti kárí dáadáa ní sìn ìgbà kẹ ẹlòmí ò sọ pé aram ní kóbìnrin wọ kọ́lọ̀ mi ẹ̀tọ́ sí black abẹ́ẹ̀kọ́ nígbà kan pé à ah, yóò ṣe wá ọkọ́ ìrìn àtọ̀sí black pé aláàbò ní pé no black àwọn tó wà lórí ẹ̀dì sí so kí ló sọ di haram ó lè bẹ̀rẹ̀ rí náà ọ̀tọ̀ ni pé èyẹ lè má láì kẹ̀gbẹ́ èmi pífà ìjọba bọ̀ pé haram kẹ́lìmẹ̀ haram yẹn ó tóbi púpọ̀ ó tóbi púpọ̀ láì rí pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run àlẹ́mìsàn náà lọ́wọ́ lọ́wọ́

àìmẹ́rin wá fún wa báyìí ò ní lọ ṣòkún láti kó sọ́nù ẹ̀ kó fẹ́mẹ̀ ṣe dédé síbí in tó bá mọ̀ wọ́n sọ nípa ẹ̀ṣọ́ ọ̀rọ̀ in tó má ti wá pé ní ara mú fún wa tàbí rẹ́rì ẹ̀ náà káà náà sálárù ásá ti fi ti fi tó má ti jẹ́ pé náà àdìsí wọ́n ti mú wá fún wa ká mọ̀ gbé sọ́kẹ̀ pèsè bí kò sínú kíni ká mọ̀ pé ó mẹ́nu kíni o àkùrán tẹ́lú bí àbẹ̀ ìdìmọ̀ sílùú ti sọ fún rẹ̀ pé ọlọ́dún wà máa àtàkùn rọ̀ sóòlù fàkùdú wà máa nà á kùmọ̀ á نكتفي بهذا القدر وصلى الله وسلم وبارك على نبينا محمد اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم